الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلق الله محمد مصطفى وعلى آله وصحابه والتابعين وتابعيهم بإحسان لا يوم الدين ما بعد adúpẹ́ fún ọlọ́bọ̀bọ̀ Allah atọ́rọ ìkẹ́gẹ̀ fún aṣíwájú anábíwa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ látọrún gbogbo àwọn anábí Ọlọ́run tí a jí sí ọlọ́bà síwájú rẹ̀ lẹ́yọ nìkankan lẹ́nu wọn bẹ́ẹ̀ náà látọrọ ìyọ́nà ọlọ́ba tó pọ̀ fún àwọn ọmọlẹ́yìn Muhammad àwọn sọ̀hábà rẹ̀ ní àtòkèdélẹ̀ bákan náà látorí wọn náà ìyọ́nà ọlọ́run kọlọ́run kó jẹ́ kó máa jẹ́ ti gbogbo àwọn mùsùlùmí tí èdórí àwa náà àti ń kíra wa kú àbọ̀ à ń kẹ́ iná káàbọ̀ sí ètò wa madrasatun Ramadaniyyan ilé ẹ̀kọ́ níbi tí máàlì mustapha sallallahu alaihi wasallam yẹn náà ni àkọlé gbogbogbò ó ní pé ìsẹ̀mí pẹ̀lú àná muhammad sallallahu alaihi wasallam àwa tí aláǹfààní àti máa gbọ́ wa níbi tí afọ̀rọ̀ náà ti sí ní àná ó náà ni ahmiyatu siratu nabawiyyati ash-sharifa pàtàkì ìtàn ìgbésí ayé muhammad pàtàkì ẹ̀ nínú ìgbésí ayé ọmọnìyàn lápapọ̀ nínú ìgbésí ayé àwa mùsùlùmí ládàáyàn rí tí a sì fẹ́rẹ̀lẹ̀ fún ayé pé látara pàtàkì yìí wọ́n fẹ́rẹ̀lẹ̀ fún ayé pé ìta ń pè ní ìtàn Ànábì Muhammad sallam ibi tá a ti lè rí jùlọ wọ́n ní annaha fil ìtàn yìí nípìlẹ̀ iya alikitaabu wa sunna o náà ni alikitaabu wa sunna tí a ọlọ́run ọba tọ́lọ́ba sọ kàrẹ́tà ń pè ní alukurani àti sunna àti sàsàlá tó ń jẹ́ àlàyé alukurani ó wá fi yí wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta sọ ní àná pé innaka la ta'rif Rasulullah sallam wọ́n ní rẹ mùsùlùmí tàbí rẹ ọmọnìyàn tó ń gbọ́ wa wọ́n ló lè máa nábi illa idha arafta alikitaba alladhi unzila àyàfi kọ́ ọmọ tí a ti ń sọ̀kalẹ̀ fún tí sàlùkwá ní kẹrin ẹ̀rí wà ráfta majmua akwalihi wà fu'alihi wà sífàtì wà kó sùn wá mà ní àmàdájú àpapọ̀ àwọn ọ̀rọ̀ tí Ànábì sọ àti àwọn ìṣe rẹ̀ àti àwọn àròyìn rẹ̀ àti àwọn ìfaramọ́ rẹ̀ náà pín tẹ̀kìrì rọ̀t ìfaramọ́ oní tí àwọn èèyàn sí ní síjú ànábì tánàbí mọ̀ sí tánàbí dákẹ́lẹ̀ lórí nínú ẹ̀kọ́ Islam náà pè ní tẹ̀kìrì ìfaramọ́ ànábì tẹ̀kìrì rátuhu àwọn ìfaramọ́ rẹ̀ ẹ̀rì gbogbo ilé inú súnà náà láti mà á mọ̀ alùkọ́ àmọ́ súnà wọ́yẹ̀ tilka sunnatul mutahhara èyẹn náà ni súnà rẹ̀ tó mọ̀ kànga tó bá tẹ́lẹ̀ gbọ́ tí wọ́n bí ẹlẹ́ ìpé kí ní jẹ́ súnà ànábì àpapọ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀ àpapọ̀ àwọn àṣẹ rẹ̀ àpapọ̀ àwọn àròyìn rẹ̀ àpapọ̀ àwọn ìfaramọ́ rẹ̀ wọ̀bí hádàlì máàna wọ́n tó pé ìtumọ̀ tá sọ yìí labá fún síra tá ní náà ní alukur'an òun náà ní súnà wọ́n ní nàkúl a máa sọ báyìí pé ìnà síra tánàbà àṣẹrífà wípé ìtàn ànábì tó jẹ́ ìtàn dáadáa ire tasawu zaman walmakan walasakas àti wípé ó gbáyè débi wípé gbogbo àsìkò lọ́kọ́fà gbogbo àyè lọ́kọ́fà gbogbo èèyàn lọ́kọ́fà kí ni túnmọ̀ eléyìí ó ní pé kò sí àyè kan lórí ilẹ̀ ayé lè ní tá a bá ti lè fi ìtàn ànábì lólé ayé á túbà á túsẹ̀ gbogbo àsìkò láti pàtọ́ lọ́ba ti gbé dìde tí èdè àlìkíámà kò sígbà kan títàn ànábì òwúlò kò sí àyè kan lórí ilẹ̀ ayé títàn ànábì òwúlò mbẹ̀ nítorí ó jẹ́ èdè wọn nítorí ó jẹ́ àṣà wọn nítorí ó jẹ́ ìròrí wọn nítorí ó jẹ́ ìlànà ètò ìgbésí ayé wọn nítorí ó jẹ́ ìlànà òṣèlú wọn tí wọ́n bá ti lè gbà láàyè ìtàn ìgbésí ayé ànà sàsàlà sàmì látara rẹ̀ bákan wọlé sí khas ìtàn ìgbésẹ̀ àyà nàìsàsàlá kò sẹ́n tí ò ní rí tiẹ̀ ń bẹ̀ kò sí pé ènìyàn kan rí bákan ni mo rí mo jẹ́ olówó ni mo jẹ́ tálákà ni mo jẹ́ ni mo jẹ́ ọmọlẹ́yìn ni mo wà nù pọ́njú ni mo wà nù dẹ̀kun ni olówó ni mo ni amòfin mo ni olùkọ́ ni mo ni olùtáyísí mo jẹ́ ni gbogbo èèyàn pátá iná ni ìtàn lọ́kàkọ́ látara rẹ̀ fọ́yà manhaju mutakamil tó pé dáa náà sẹ̀sẹ̀lá ètò ní tó pé mutajaddid tó ṣe renew tó bá gbogbo àsìkò mú tí ó wà jamid ìsìn tó dún sọ́nà kan ẹ̀rì àwọn afẹ́sìn wọ́n ní fàmàmì wádìí lil-insan wal-nas wal-mukallafin wọ́n ní kò síbi tọ́mọ̀ ní abára rẹ̀ lẹ́nìkọ̀ọ̀kan ni lápapọ̀ ni àgàgà wọn dáa ti la ẹ̀sìn bọ̀ lọ́rùn àwọn tẹ́ ti jẹ́ ọ̀jọ̀gbọ́n tẹ́ ti mature illa wasiratu nabawiyya sharifa tasa'uhu àti pé gbogbo wọn pátá náà ni ìtàn ànábì ló kó sínú ilẹ̀ gbà ìtàn fẹ́ fún wọn kódùwà láti kọ́ sí wa láti lòó mùláìdán fi dhalika ahwali nasi jami'an ní àkíyèsí gbogbo ìgbésẹ̀ ọmọ ẹ̀dẹ́yàn lápapọ̀ min da'fin ngbà tọmọ ẹ̀dẹ́yàn bá lẹ́ni yóò rẹ kọ̀kọ́ nùgbèsí ànàsàsàlá ìlà àkúwá ọmọ ẹ̀dẹ́yàn bá wà ń pa agbára ni ààrẹ kọ̀kọ́ pẹ̀lú ànàsàsàlá nùgbèsí ayé rẹ̀ wa ma dama l'insan ala muqtadi fatwa fa inna wala nawhi min al-qudwa wọ́n ní gbogbo àti wọ bí ọmọ ènìyàn bá ti bára rẹ̀ ó ń láti rí ànábì Muhammad sọ̀sán gẹ́gẹ́ bí àríkọ́ṣe gbèsè ayé ànábì ni ọmọ jésì fún lórí gbogbo tí bá ń fẹ́ wọ́n tó rí délé ọ̀kọ̀dá ajaba Allah subhanahu wa ta'ala alayna jami'an torí ẹ̀ ló bá fi sọ di ọ̀ràn ilẹ̀ wa lórí lápapọ̀ kí ni nǹkan náà lùzúmọ́ tọrí ọkọ̀ ti alayhi sallam kádùn ní mọ́ ọ̀nà rẹ̀ kí a máa yẹ gẹ̀rẹ̀ kó lójú ọ̀nà rẹ̀ tó gbé kalẹ̀ wọ̀tí bá zonati káti tẹ̀lé súnà rẹ̀ tó rẹ̀ láfẹ́ nígbà tó lọ́bá ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè inú fún Quran chapter 7 verse fẹ́ parí ààyè pé ọ̀nà rẹ̀ náà lè dẹ́fi ní sọnù tọ́tọ́ súrátù nur Quran chapter 24 aya 54 lọ́n sọ pé wọ́n tó ti rúhù tẹ́ bá ti lè tẹ̀lé tátàdù ẹ̀dẹ̀ ni mana ọkọ̀dẹ̀ hazarana Allah subhanahu wa ta'ala min tibaya ghairihi wal i'rad an amrihi bẹ́ẹ̀ lọ́n bá sì ṣèkìlọ̀ fún wa ó kì wá nílọ̀ ó kì ọmọnìyàn nílọ̀ kí ó náà ni pé ìmọ́tẹ̀lé ọ̀nà míì lẹ́yìn ọ̀nà rẹ̀ ìmọ́gbùnrí kó níbi àṣẹ tó bá mú wá inú sọ́tún nóòrò iná Quran chapter 24 ayah 63 ọlọ́nsọ́mọ́ yìí pé waliyadhal ladhina yukhalifuna an amrihi ọlọ́nìkan lọ sọ́ra o àwọn tí wọ́n ń ya pa àṣẹ àní Muhammad kí aw yusibahum adhabun alim tàbí yẹ ẹlẹ́tẹ̀ ìrókùn bàjẹ́ tí wọn nǹkan méjì ni alifitna wal adhab ìyẹn ni pé kí dàmọ́ bà wọn láyé fitina ayé ni ẹ máa rí ọmọ nìyàn náà yorùbá sọ̀kọ́ ọlọ́mọdé àrí fitina o ọlọ́mọdé àrí wàhálà o inú nǹkan tá a bá fẹ́ rí wàhálà ní ká tẹ̀lé súnà sọ̀sọ̀lá ọlọ́mọ fi àjẹwà o tá a bá fẹ́ jí ẹ̀wọ̀n náà ní ká tẹ̀lé ìlànà sọ̀sọ̀lá náà pé falyadhal ladhina yukhalifuna an amrihi kí wọ́n lọ sọ́ra o àti ẹ̀yà pàṣẹ ànábì àtùsíbà wọn fitna kí fitna má bá wá bá wọn aw yùsíbà wọn àdábù ní alim tàbí kí yẹ lẹ́tẹ̀rọ kó bá jẹ ti wọn torí délé láfírí pé ìtẹ̀lé àná Muhammad sallam ó sì pàtàkì ọlọ́run tó ń sọ fánú súrátù Al-Imran Quran chapter 3 verse 31-32 ọlọ́run kólì ìránibẹ̀ sọ fáráyé àgàntí ẹni agbẹ̀ẹ́gbọ́ in kuntum tuhibbuna Allah tó pé òtò lẹ́bá nífẹ̀ẹ́ ọlọ́run fattabi'uni mi ànábìnrin kẹtẹ̀lé yóò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ wà ọlọ́run nífẹ̀ẹ́ yín ọ̀yẹ̀ kìfẹ́ lọ́gùn dọ̀nà bá kùn yóò sì forí ẹ̀ṣẹ̀ yín jìn wallahu ghafurur rahim ọba ọba aláfọ̀ẹ́ bá ti kẹ́ni ni. qul àná sọ fún àti Allah òun ò nífẹ̀ẹ́ kèfèrí gbogbo eléyìí tá kà lọ yìí àti àwọn atótónú tí a ṣe yìí ọ̀rọ̀ àwọn àfáà tá sọ yìí àwọn ayé Al-Qur'an tá kóòtì wọ̀nyí ó fi hàn wá ahmiyatu sirati nabawiyati ash-sharifa pàtàkì síra pàtàkì ìtàn ìgbésẹ̀ ayé anasala ẹ̀rí torí díẹ̀ làwọn àfáà Islam wá wò wọ́n ní tabawo dáadáa a rí pé fẹ́ẹ̀nà àmìyàtà sírọ̀tì nàbàwíyà ṣẹ̀rífà wọ́n ní a rí pé pàtàkì ìtàn ìgbésí ànábì tó jẹ́ ìgbésí ayé alárinrin yìí rẹ̀ wọ́n ní abúrúzù min khilal iddati umur fima tali wọ́n láàrí tí ó hàn gbangba nínú àwọn nǹkan tó ń bọ̀ nínú àwọn nǹkan tá mọ̀ pé ìtàn ànábì Muhammad ó ṣe pàtàkì òun náà kókó tó ń bọ̀ kókó àkọ́kọ́ inayatu salafi sọ́ọ̀lẹ̀hì bihadi sírọ̀tì nàbàwíyà kẹrìmà ní kàkún tí àwọn bàbá wa ṣáájú tí wọ́n ní kàkún sí ìtàgbésí ẹ̀nà sàṣàlá ó jẹ́ àmà pàtàkì ni látàrí àwọn sàábé àwọn sàábé ò fi ìtàn ànábì wọn fi ṣeré lẹ́ẹ̀fi rí àwọn sàábé ẹ̀nà sàṣàlá wọ́n nífẹ̀ẹ́ ànábì gan torí díẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ sí ń gbèsè ayé rẹ̀ pátá oná ni a ń wò oná ni a ń mójútó tolúpọ́lọ́ bá sọ pé wà máa yà ń tí kò ní àwà in huwa illa wahyuha pánàbí kìí fìfẹ́nú ara ẹ̀ sọ̀rọ̀ bó bá ti ṣe pátá náà wà ayé ni tọ́lọ́n tó fi dán lójú náà èyí tá a kàtá inú Suratul Najm áyà kẹta sáyẹ̀lẹ̀ kẹrin tọ́lọ́n tó fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ inú Suratul Ahzab tá a máa ké ní gbogbo gbà Quran chapter 3 verse 21 tọ́lọ́ sọ wípé laqad kana lakum fi rasulillahi uswatun hasanatum liman kana yarju Allaha wal yawmal akhira wa dhakara Allaha kathira pé ànábì ló ń gbé kalẹ̀ fún aláàrẹ̀kọ́ lórí gbogbo nǹkan látara eléyìí láfiwárí wọn ò fi ìtàn ìgbésí ayé ànábì wọn fi ṣeré rárárárá torí díẹ̀ gbogbo bíkíbi òun náà ni wọ́n ti máa ń wá káàkiri bó bá wà ní wọ́n wà pẹ̀lú ẹ̀ bó wà níta wọ́n wà pẹ̀lú ẹ̀ bó wà rìn àjò wọ́n wà pẹ̀lú ẹ̀ nígbà tí ń dùn wọ́n pẹ̀lú ẹ̀ nígbà tó ń kan wọ́n pẹ̀lú ẹ̀ kódà bá wà ogun táwọn ọ̀tá gbogbo dìde wọ́n wà pẹ̀lú ẹ̀ gbogbo tí wọ́n ń rí lọ́pọ̀lọpọ̀ sẹ̀míyìn tó rọ̀ súnlọ́ ọ̀sán sọ́nà gbogbo tánàbí sọ báyìí ẹ ma gbọ mo ri mo gbọ mo wà ń na kunna ma'a rasulullah sallallahu wọ́n wa pẹlụ a dáadáa yẹ níjọ́ kan torí pé kí nǹkan kan sọnù nínú tàn rẹ̀ lórí pé ń jọ tí ọlọ́ọ̀bà lẹ́kọ̀ọ́lá mú ànábì kó lórí ayé ọjọ́ ńlá tí gbogbo ìlú Madina palọ́lọ́ ẹni àwọ̀ ẹni àkẹ́kọ̀ọ́ lára rẹ̀ lólọ yìí ó dá àwọn mùsùlùmí láàmú débi wípé àmì ń bẹ tí wọ́n gbàgbọ́ pé ànábì jáde láyé nínú wọn ni Umar bin Khattab tó bọ́sà pé tó ń bá gbọ́ tẹ́nìkan bá sọ pé ànábì jáde láyé òun gan ni ó jáde láyé níbi tí ọ̀rọ̀ náà dá wọn láàmú dé wọ́n ní Usman bin Affan radiyallahu ta'ala anhu o mbọ si ló sàn nsukwu tí ọrịa ni rẹ̀ Ali ibn Abi Talib rẹ̀dẹ́rẹ̀ tààlà ánì àti Fadil àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti Abbas àwọn dúró tí òkú okwu a ń jesa báyìí ọba ọbakiri sí ń lẹ́hùn jáde lọ ngbò náà dé di ọ̀dọ̀ ànábì ó di ọ̀dọ̀ anabi báyìí ó lọ lọ ẹsẹ̀ ese ẹsẹ̀ àláfíà wá kèsì ẹ̀ lọ́bọ̀ sórí mímbàrí anábì ló tí wọ́n márùn sẹ́gbẹ̀ kan ló yí lọ́ọ̀bá lógo ló sọ àsàlọ́fàánà sọ̀sàlà ó ní tó lẹ́yìn eléyìí gbẹ́nikẹ́ni wáyé pé ànábì ló bá ń sìn ànábì ti lọ bẹ́bẹ́ pé ọba ànábì ló bá ń sìn ọlọ́run ọba ànábì kò yẹ kò gbò lọ́n tó ń bẹ ka àwọn àyà láti fi rán aráyé létí àwọn àyà tó ti fi rinlẹ̀ pé ànábì ó padà lọ pé ó náà padà kú umaru nígbà tí abákiri ń ka àwọn àyà ó dàgbà tó wọn gbọ́n rí ìtumọ̀ fàdẹ́kìrì fẹ́ nàdíkìrì àtàbàlì mùmíní ìgbàgbéra máa bá mọ́nìyàn látara àwọn àṣẹlẹ̀ ẹ̀ràn létí ìrántí yóò sàfàní fáwọn tí bá gbọ́ náà bá gbọ́ ló fi jẹ́ sọ́dímà ó ní pé àjálù ńlá sọ́dímà tó àríìmà tó jálọ mùsùlùmí lójijì ẹ̀rì tó dàmù lákàí ọ̀kan náà sàábẹ́ sọ báyìí ó ní falamma andafana Rasulullah sallam ó nígbàtà sin ànábì tán tí a gbé ànúsùn sàárè tán ó ní tànà kàrátì lana qulubuna ó ní ọkàn wá dàrú ó dàgbàtà àti ẹ̀mọ́ntà ọkàn ó ní fàmà hiya wallahi billadhi na'rif olùmọ̀fọ́lọ́wọ́ bá búra àti ẹ̀mọ́ kí la fẹ́ ṣe láwọn sàábẹ́ wọ́n bọ́ sínú ní wọ́n bá rìn káàkiri Madina gbogbo ojú ọ̀nà gbogbo bíkíbi láàrin Madina wọ́n ni kánàhù tọ́ìr balalawo mọ́tọ̀r wọ́n dà gẹ́ bí ẹyẹ tójò ti pa tí wọ́n ń ká sí oṣooki tí wọ́n ń ká sí oṣooki tí wọ́n ń ká sí oṣooki látara ìṣẹ̀lẹ̀ láyẹn tó lè wọ́n wá bí tó fẹ́ sá sí tó ma ti máa gbòòrò torípọ́n sàfẹ́kù àní Muhammad sallallahu alaihi wa sallam eléyìí ìdí kanu nínú ìdí tó yí pé ìtàn ìgbésẹ̀ ayé àná sàṣàlà ó ṣe pàtàkì látara bí àwọn sàbẹ bí ni kanati hadhihi haula sahaba wa ni báwọn ayé ẹ̀rí wọ́n ní fàìnáyàtò sálàfínà sọ́ọ̀lẹ̀ mìnà tàbíyìn àti bí àwọn wọn tó jẹ́ tàbíyìn àwọn bàbá wa rere àwọn aṣíwájú wa rere tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́rọ̀ sàábé táà náà sí ka ala mutaba'atihi láì tẹ̀lé ànẹ́sẹ̀sára èyí ò sí ní tẹ̀lé àfikẹ́ matan rẹ̀ wàárìsù wọ́n sojú kòkòrò alamdarasa ti sèrati láti kọ́ ìtàn rẹ̀ hatta kọ́ọ̀lá adùn àhímà ti tàbíìn tó gbọ́ kan nínú àwọn àfáàgbà nínú àwọn tàbíìn tó fi sọ̀rọ̀ tó ń bọ̀ ìjà lẹ́nu wọ́n wà lè imáàmù zúúrí rahimahullah onímọ̀ zúúrí tí wọ́n ń sọ alẹ́dẹ̀ yóò tábàrò áàdùnmí màdáwàná magazia rasulullah sallallahu ó wà nú àti a kó ìtàn ìgbésí ayé ànábìjọ àgàgà látara ìlànà ogun jíjà yakul tó wá ń sọ báyìí pé àní magazi ìmọ̀kaná ń pè ní ilm magazi inú mọ̀ ìtàgbésí ànábìjọ àwọn ogun tí ànábìjà ó wá sọ pé inna ilm al-akhirah wa dunya ó magazi ìmọ̀ agbègbè kan náà tàn ànábì sẹ́sẹ́là bóò lànábì ṣe ja ogun kí ló fa àwọn ogun yìí bóò ló ṣe ja ogun yìí kí làwọn àbádájẹ ogun yìí ó ní ìmọ̀lẹ̀ ayé àtọ̀run ni ẹ̀rì bẹ́ẹ̀ náà ni ọ̀kan náà àwọn àgbàfà Ismail bin Muhammad bin Saad ó náà sọ ó ní kánà àbí ó ní bàbá mi yu'allimuna magazi Rasulullah sallallahu alaihi wasallam ó máa ń kọ́ ní àwọn ogun tánàbí jà wàsàrà ẹ̀yà o àtàwọn ogun kéékèèké ogun ńlá ni wọ́n ń pè ní gazoa ogun kéékèèké sàráyà ó látàwọn ogun kéékèèké ó ní bàbá wọn máa ń kọ́ àwọn ó ní wẹ̀ẹ́dù àléèna ó sì máa ṣe ládéhùn fáwọn pé ẹ má fi ṣeré o wọ̀yà kúl yóò máa tọ́ pé ya bá ní ẹ̀yin ọmọ mi ẹ̀yin ọmọ mi hádà máa thẹ́rù àbá ikùn eléyìí náà ni àwọn àjogún bá bàbá yín tí wọ́n ti lọ fọ́lá tó dá yìí hù dìkìrá ha ẹ má fi ṣeré o ẹ má káwọn èèyàn o n torí di ilé yọ̀rọ̀bí àléyà ọ̀làdá orí bẹ́ẹ̀ náà ní máa kọ́ àwọn ọmọ ẹ̀lẹ́kọ̀ọ́lé lórí bẹ́ẹ̀ náà ni alibun hussein ó náà sọ kúnnà nù alimu magazin nàbí sàṣálà ó láà máa kọ́ àyàn ní àwọn ìlànà ogun àná sàṣálà ó ní kama nù alimu sura taminal quran kí bá a sì máa kọ́ àyàn ní alukurani bá a sì kọ́ àyàn sura bá sì kọ́ àwọn èèyàn ní suratu bakora suratu falak suratu nas bẹ́ẹ̀ là ń kọ́ àwọn ní magasi torí díẹ̀ eléyìí jẹ́ kan nínú pàtàkì ìtàn ìgbésí ayé ránṣẹ́ sálà kí mọ̀ òun náà ni pé ara pàtàkì ni pé àwọn sàábé wọn àfi ṣeré àwọn tábìn wọn àfi ṣeré látàkó ṣe pàtàkì wọn mójútó wíwá dọ̀nà fáwọn náà ọ̀ràn yẹn fáwọn náà lénìí tá a bá jẹ́ fẹ́ jọmọ lẹ́yìn ìrírí fún wọn káwọn náà kàkún yẹn náà ló bí àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí eléyìí jẹ́ àmọ̀ pé pàtàkì ní ìgbésí ayé wa ibi táà tó dúró sílé nírè àtẹ̀ntọ́ sàtẹ̀ntọ́ gbọ́lá dákẹ́ àtọ́dọ́ àkàbọ̀ lọ́mọdé aládàá sọ́bánikàdà ọ̀bẹ̀ amúdíkà ṣẹ́dá ńlá ìlà ìlàntà ẹsẹ̀ gbọ́tùbọ̀ ilẹ̀